hello my people yes my wonderful people how you are doing good morning good afternoon good evening who go settle this matter between mc oluomo and iyabo ojo our sweet sixteen our sexy wife our sexy mama hey. dis matter between Yabo Ojo and MC Oluomo the thing still dey draw legelege dey go for social media hey, make i leave the video of this our sister na make she knack us the way the matter dey go make una leave una comment for the comment section if you never subscribe abeg subscribe i go see una for the next update una bye bye. owó tí mc fún actress Ìyábọ̀ Òjó fún burial àpò òbí kan ló ti wá àpò òbí tó ti wá yẹn ẹni méjì èèyàn mẹ́ta máa mọ̀ sí kò sí kéèyàn má mọ̀ kò ṣe nǹkan tó ṣe é bò nígbà tó wá di ọ̀rọ̀ mo support ilé mi support ilé ó ní agbára ní ìgbà yẹn àwọn MC Olúọmọ dáa ẹjọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán àmọ́ nígbà tí Ìyábọ̀ Òjó fẹ́ fẹ́ ọmọ Ìgbò nígbà tí actress Ìyábọ̀ Òjó ti ń fẹ́ ọmọ Ìgbò nígbà yẹn ni actress Ìyábọ̀ Òjó ṣẹ̀ṣẹ̀ wá realize wípé ah! pátì àtẹ̀yẹyàn yẹn ẹ̀ máa dáa o àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwà wọn dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjọṣepọ̀ wọn dán mọ́rán tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fi ìfẹ́ ṣe láàrin ara wọn nígbà tó ń fúnra wọn lówó kò sẹ́ni tó mọ̀ kété tí actress Ìyábọ̀ ti lọ darapọ̀ mọ́ àwọn Ìgbò gẹ́gẹ́ bí olólùfẹ́ Ìyábọ̀ ṣẹ̀ṣẹ̀ wá realize wípé ẹ̀yin wọn yóò dáa ǹjẹ́ Ìyábọ̀ ṣe nítorí Ọlọ́run ǹjẹ́ ẹni sí Olúọmọ ṣe torí ìfẹ́ àwọn ará àbí torí pé àpò oníkálukú lóníkálukú ń dù oníkálukú fẹ́ dé ìpele míì tí wọ́n ti kọ tó wọ́n tí ì dérí tábà ní ká wò ó dáadáa wọ́n ní tábà ká wò ó dúdú ẹ̀fọ̀n àwọn ọ̀rá dé gan kò sẹ́ni tí kò ní past ẹ̀ past is past. actress Ìyábọ̀ Òjó Yorùbá industry ni wọ́n mọ actress Ìyábọ̀ Òjó mọ́ gbogbo many of ọmọ èèyàn tó jẹ́ actress and actor ẹlòmíín lọ sínú film industry torí kó lè mọ èèyàn kó lè jẹ́ èèyàn nígbà tó débẹ̀ lórí pé ah àṣẹ kò easy because wọ́n sì gbà yẹn Mukari àti actress Ìyábọ̀ Òjó jọ wà dáadáa gbà yẹn èmi ò kí ń pe Mukari ní Mukari àrẹ̀mọ lèmi máa ń pe Mukari gbà yẹn àrẹ̀mọ àrẹ̀mọ ọba àrẹ̀mọ ọba torí pé inú eré wọn bàbá àwòrò àwòrò yes àwòrò gbà yẹn àrẹ̀mọ ọba tó lọ gbé ẹbọ wọnú odò àrẹ̀mọ àrẹ̀mọ ọba lèmi mọ Mukari mọ tábà ba bá mákẹ́tà ní then mọ́tò pòǹpò kọ́ báyìí rẹ́ẹ̀dì báyìí bíi ìjàpá báyìí ni Múkàrè máa ń sábà ń gbé wá Ìyábọ̀ Òjó máa kó kóró báyìí sínú mọ́tò yẹn ni kò ń jáde bí a torí mákẹ́tà kó má bàa fẹ́ Ìyábọ̀ Òjó ni o ọ́ Múkàrè ń protect ẹ̀ Ìyábọ̀ Òjó tó máa fi kúrò ní LTVET inú mọ́tò yẹn ló máa wà kò ní kúrò bẹ́ẹ̀ báwo ni ẹ ṣe lò gbé sí ayé yín gbàdé wà fún mi dùn wá ẹ̀ tẹ́mi ò fi lè ṣe fíìmù ni wípé ah mo rí pé kòkò tó máa ta ìdí àgbóná onírọ onítíátà kéde lára òfò <laughs> tíyàbọ̀ òjò tó débi tó dé yẹn ojú máa rí to become a great woman mother let me put it that way kò easy obìnrin bìnrin kó tún wá ra ilé ẹnu mélòó mélòó ni ìyàbọ̀ òjò ti ṣe ẹni mélòó mélòó ni MC Olúọmọ ti ṣe that a wá fẹ́ jókòó sí ọjọ́ kan láti sọ wípé lágbájá yóò dáa nígbà tí àjọṣepọ̀ wa tí ò dùn mọ́rán mọ́. nǹkan tó ti lè mú MC Olúọmọ tó gba mọ́tò lọ́wọ́ nídìí tí síndódó ẹ́límẹ́ǹtì tó MC Olúọmọ MC Olúọmọ rà fún síndódó tí MC Olúọmọ ti lè gba ẹ́límẹ́ǹtì yẹn nídìí síndódó. <laughs> so wíìsì Ìyábọ̀ Òjó tí ọ̀nìmọ̀ wípé mc fún Ìyábọ̀ ní three million meanwhile olówó máa ń ṣòro lówó ni ó ń ṣe é lẹ̀ torí ọjọ́ ọ̀la torí nǹkan ni Ìyábọ̀ can think that maybe bia she have connection àbọ̀ náà wọn babes because iṣẹ́ wọn ní nínú film industry tọ́ bá pè wọ́n fún iṣẹ́ mi yàtọ̀ sí iṣẹ́ tíátà tọ́ bá ní two fifty náà fẹ́ fún wọn tó o bá lè lọ á pe ọmọ kan tó bá fẹ́ràn jù nínú ara àwọn ọmọ afẹ́ ẹ̀ kó lọ ṣiṣẹ́ yẹn two hundred and fifty thousand ló máa sọ fún Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó ní kó sọ two hundred and fifty thousand fọmọ tó wà yẹn tó ọmọ yẹn bá dẹ̀ ti dé Ìyábọ̀ Òjó gbọ́dọ̀ gba fifty thousand orí ẹ̀ iṣẹ́ many people nìyẹn gbọ́mọ fọ́mọ ọmọ kan fẹjọ́ sùn nígbà kan ókè òun fẹ́ gbé fíìmù jáde ó fi first Ìyábọ̀ Òjó ṣafẹ́ ó padà gba owó yẹn bí i million àbí two million ó fẹ́ fi ṣe ó dùn gan-an mo kọ́ bí léèrè mo ní pariwo Ìyábọ̀ Òjó síta náà kí ló dé èèyàn gbowó lọ́wọ́ ìyá fi ṣe pariwo síta kò lè pariwo síta báwo ló ṣe rí owó yẹn Ìyábọ̀ Òjó náà ti líǹkì ẹ̀mí yàn òun náà padà sanjọ́ ìyẹn náà wàá retí ọjọ́ tó ẹ pọ̀ wàá kó sákòlò ẹ̀ nígbà tó fẹ̀rẹ̀ sí máa dáwó tó ló fẹ́ ṣe fíìmù ó yà tẹ̀ mọ́lẹ̀ mélòó mélòó ni ìwà tí oníkálukú ti wù tábá máa wò ó torí ẹ̀ eléyìí ṣe báyìí eléyìí ṣe báyìí eléyìí sọ báyìí ta ló mọ̀ ta ló ṣe nítorí ọlọ́run actress Ìyábọ̀ Òjó fẹ́ jẹ́ kí Peter Obi wọlé ṣe torí Ọlọ́run ni àbí torí tara wọn ṣé MC Olúọmọ náà fẹ́ràn Tinubu tó yẹn ni ṣebí torí ara wọn ni torí ọ̀nà àti jẹ àwọn náà kó má bàa dí kò wá sẹ́ni tó jẹ́ ọ̀tá ẹnìkan tó ta bá náà ká máa sọ̀rọ̀ lọ ó fà á ọ̀rọ̀ yẹn fà á wèrè kan sọ pé ọmọ ọdún mélòó ni ìwọ tó ti wà ká tó bẹ́ẹ̀ yẹn ẹ rò bóyá you think it's all about wàkàwàkà it's about grace tó bá débi kan tẹ́lómi tí aláyẹ lómi ò dérí gbogbo ẹ ti lọ ó ti ṣe kí ni ó ti buy gun Tinubu ti wọlé ẹ̀yin yúùtù tẹ́lẹ̀ fẹ́ lọ protest mi ní ẹ má protest ẹ má jẹ́ kán já yín láyà tẹ́ bá lọ protest yìí o wọ́n máa ṣe nǹkan fún yín àmọ́ I'll advise you kẹ́ má tẹ̀ta nítorí pé Peter Obi kò sun omi ẹkú kan báyìí nítorí pé kò ṣàánú ní Nàìjíríà àpò tiẹ̀ ló ń wò pé owó wọgbó. ọmọ Yíbò lè pa ọmọ ọ̀yẹ́ ẹ̀ torí owó ibi tí ọmọ Yíbò fẹ́ràn owó dé Yíbò ò ní jẹ́jú ara wọn and then nǹkan kan tí wọ́n wà tán tí wọ́n ṣe ló social media ń sìn wọ́n lọ sí page tán bá ti sí page ọ̀hún lọ sí profile tó jẹ́ fake wọ́n á korúkọ Yorùbá síbẹ̀ wọ́n wá bú wọ́n á sọ òyìnbó tán bá máa parí ẹ̀ wọ́n náà ní olóṣì wọ́n á ṣe bí wọ́n á ṣe bẹ́ẹ̀ ni pé Yorùbá ni wọ́n láìpẹ́ Yorùbá ẹgbẹ́ yín gan kò support irọ́ ni o that is irọ́ lórí internet Sanwó-Olú ti wọlé Tinubu ti wọlé MC Olúọmọ àti actress Ìyábọ̀ Òjó kò sẹ́ni tó máa sáfẹ́ nìkan Èkó ní gbogbo yín jọ wà Yorùbá ni yín ẹ maintain relationship yín eléyìí sọ bẹ́ẹ̀ eléyìí sọ bẹ́ẹ̀ mi lè bá àwọn èèyàn ṣe mọ́ ní actress Ìyábọ̀ Òjó gbogbo yín pátá tí mò ń bá ṣe àṣeyàn báyìí mo máa ní láti fọwọ́n èèyàn kan sílẹ̀ irọ́ putu ní gbogbo ẹ̀ yẹ ká dá dúró nìyẹn ná ká tún bẹ̀rẹ̀ tòmí ire o ní ṣókí náà ọbẹ̀ ògì. títí ire o.